هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجب لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا في سترك وكفنا من السرود والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن الحزن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fún ọba dẹ́dà tó ti wá ní mùsùlùmí. alhamdulillah. a ń tọrọ alékún ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fún nàbì sallallahu alaihi wasallam ẹni ọba dẹ́dà rán láti máa jẹ́kẹ̀ fún wa ọlọ́wọ́ Ike gbogbo ríran n'abi mẹ́jọ ọjọ́ ayà fáwọn ohun a ti gbà wípé ní ọgbàlì kí a ọkẹ́ ànábì ọkẹ́ ọkẹ́ àwọn ará ilé rẹ̀ ọkẹ́ ọkẹ́ àwọn sọ̀hábà rẹ̀ wá dákun bọ́ ọba kànàbí tọ́ ọkẹ́ tọ́ ọkẹ́ àwọn rẹ̀ wọn wa wọn

táwọn èèyàn ti ń wọ ojú rí ọlọ́run ni ọlọ́run kò sígbà la máa bá mọ́jà àdúgbò o ọba gbóná gbogbo bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan náà ti bóde wá mọ́jì o kí a wá arísìkìtì kó o fúnlẹ̀ ká má rí ọwọ́ kíbàpò fún wa àwọn àgbàlagbà wọ́n ní kọ́ mọ́ ó béèrè owó oúnjẹ lọ́wọ́ bàbá kí bàbá wò kèké ṣe òkè lọ́lọ́wà ọmọ bèèrè owó oúnjẹ èèyàn wá ń wòkè yí máa nìkọ̀ pé ìbẹ̀rẹ̀ ọlọ́run ìsàlẹ̀ lẹ́nu àpò àpò ìsàlẹ̀ ló ń wà ẹnu ẹ̀ làáwò tàbáfẹ́ mọ́ bóde tọ́mọ́ bá jẹ́ ń bèèrè owó oúnjẹ tí ọba ń wòkè kèé ni ọlọ́njọ́ bọ́mọ́ bá ti ń bèèrè owó lọ́wọ́ wa jẹ́ àwọn tó o fi takókó ẹ̀sìn ládùúgbò májì ọ̀rẹ́ yìí o gbogbo ẹ̀yìn bábàbábà wa ẹ̀yìn náà rìn kálẹ̀ ọba àdẹ́dà májì ẹ̀sẹ̀ sí o ẹ̀sìn ọ̀nà ilẹ̀ fi ń kọ́ àwọn ọmọ yín dákun wọlọ́dà ní rẹ jẹ́ kí gbogbo ilé wa jí ọgbẹ́ sí òye lẹ́yìn tó o fi rán nẹ́bì tó ọ gbà lọ́wọ́ wa àwa kí wà pé a kú àṣepọ̀ ọdún o nítorí pé nítorí bí eléyìí iléyà náà ló bí o iléyà get together wípé ọba dẹ́dà fa ẹ̀mí wa papọ̀ ó ń jẹ́ àmà àmàpẹ̀ sí ìkè ìṣẹ́sìn àdáṣe ẹ̀sìn àjọ́ṣe papọ̀ ni ẹwọ mọ́sálásí wa a pàdé mbẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ tó bá tún dọ́sẹ̀ a tún pàdé mọ́sálásí kan owó tún jẹ́ mọ́sálásí jímọ̀ mọ́sálásí ilé ọwà tọ̀wọ́wà tọ̀wọ́wà níbẹ̀ náà ẹwọ bẹ́ẹ̀ sì ṣe ń ṣe kí ni o bí ṣe ń so wá pọ̀

nígbà mo rí wọn mò ń gbóòórùn kàbá mo wá fetí kún ẹ̀ létí pé náà tí a mo ké mo kà a ọ̀nà owó náà dé ilé ọlọ́run wọ́n wá ní kí n sì lọ máa kọ́wí mọ́wọ́ wẹ̀ tọ́mọ bá ti mọ́wọ́ wẹ̀ ọmọ ajé ń ọmọ wa ni ẹjí wọn máa sọ ti Yorùbá èmi sẹ́rí èmi làkọ́ gbogbo àwọn bàbá ajẹ́ mẹ́ gbogbo yìí ni a bí tẹ̀lé mi wọ́n níbọ̀ mi bá ti mọ́wọ́ wẹ̀ yọ́ bá àgbàjẹun inṣàlá rahman àwọn ó sì bàbá jẹun pẹ̀lú ọmọ aláàjì tuntun ẹ̀ẹ̀ni dékẹ́ wá máa sàárẹ̀ o ẹ̀

tẹ́ ìbára sọ gbogbo ẹ̀bá ìjọ ń pè rẹ̀ kọ́nà bó ti ń ṣí ààrẹ bó ti gbà ní ọwọ́ rẹ̀ ọlọ́run àwọn náà ń bí ọ mẹ́jẹ aṣáájú wọn lórí fóònù mẹ́jẹ aṣẹ́ bí kàlẹ́ndà oríkèlè àwọn ọmọ mùsùlùmí bá ti kéde wọ́n ṣe kàlẹ́ndà ají 2026 tẹ́ bá kàwọ́ ṣe ń fọkà bá wọ́n pọ̀ débi pé tẹ́ bá ṣe báyìí ibẹ̀ January ṣẹ́rí February rẹ̀ báyìí ọ̀rọ̀bàlẹ́ kan ọlọ́mọdé àṣẹ níbi kàlẹ́ndà o

nígbàyá ní ọlọ́tún yẹ́ o àràfà yẹ́ o lójú orúkẹ iná ó náà sí gàràfà ìnà tó sọ̀kalẹ̀ nígbà tó wọ́n nìkan tó jíun àwọn pé àwọn ń sọ̀kalẹ̀ báyìí lẹ́kọ̀ọ́ padà ìnà nìkan jíun àwọn alálàáfà àdé tí a bàbá tí ń ájú náà ti lọ́nà ah, ọ̀nà wọ́n tí wọ́n ti ha

láti ah, máa fẹnu sọ láìláìlọ́lá padà yọ sọ̀rọ̀ Thank <laughs> you ẹjẹ́ a lẹ́nu ẹgbà tí ah, ó ṣe bá kí lẹ́gbẹ̀ ẹ̀yìn bàbá ṣẹ́ gbọ́ ẹjẹ́ a máa rọ̀ sọ́sùwà lánàánù ẹjẹ́ a máa rọ̀ Ilé ìjọba. Ilé ìjọba. Ilé ìjọba rọ ìmáàmù mi rè èmi náà lè tún ah, jókòó kí mọ́mọ̀ mọ́ wárọ́ wá sí ní ẹ̀rọ ṣe ho ìmáàmù wa rẹ̀ o àwọn ní ń kírun fún mi wọ́n wá lè dúró mọ́ wá sí jẹ́ fún òṣìṣẹ́ ni ṣe bí mi kó dógun iná ni ẹmú lọ wá ká lò tí ó ṣiṣẹ́ náà sáwọn ìsáàkì akramakumullah ẹni bọ́gbọ́n ti dáwọ̀

jẹmáà ah, ah, náà àgbélé yìí in tí àwọn àgbààgbà ní kásọ̀rọ̀ ń pa rẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ a wà ní 123 a sì tọ́pù ní 150 10 minutes òkú fún ìbéèrè òun ni ìgbéyàwó nínú ìsìláàmù àti bọ́lọ̀ ń ṣe sí ìgbéyàwó sí àwọn ìlẹ̀kùn ìbàjẹ́ láwùjọ àti ìlẹ̀kùn aburú. a èyàn ti mọ̀ pé àdúgbò àwọn ẹni ọlọ́run làdúgbò yìí àwọn ń bẹ̀ nínú àdáni kẹsẹ̀ rẹ̀ ọlọ́run mọ́ àforíjì rẹ ìkẹ́ rẹ ni ọmọ ti bá nínú láti gbòòrò jàmáà kápọ́pọ́ mọ́ lọ́wọ́ ọba adẹ́dà ń sọ ọ́sẹ́ni àti mọ́lùfáà wípé ìrí ànábì wà máa àrùsàìnáàkà ìlà rahmatan lil alamin tí a bá ní kí láàrùn sallallahu alayhi wa sallam jama'a wallahi kẹrin annabi sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam kódà ìjẹ́ ìkẹ́ tánà bí jẹ́kẹ́ tí a bá gbóúnjẹ kalẹ̀ tó bá jẹ́ àrùn oúnjẹ tánà bí ọ̀fẹ́ jẹ ẹwà gbé lànà bí máa wí ànàbí ò ní pé irú oúnjẹ ò lè fún mi tí ọ̀dá yìí nítorí pé oúnjẹ náà ara ayé lò náà wọ́n sì ránà bí máa jẹ́kẹ́ kò ní ibú oúnjẹ sí ìsọ torí wípé aṣọ tí gbẹwọrùn rẹ náà ayé lò náà wọ́n sì wọn ọ̀rá nàbì àtikọ́ kẹfún gbogbo ayé ìkẹ́ lánàá bí wọ́n jẹ̀bá gan tọ́ba wá jẹ́ èèyàn tí wá mí bọ́ọ̀lù àti wá jẹ́ kẹfún tó. bí wọ́n wáyé ọwọ́ ajẹ́ kẹfẹ́ yìí tẹ́ bàbá wa ọwáyé ọwọ́ ajẹ́ kẹfẹ́ yìí tẹ́ ẹ ìyá wa ọwọ́ a kátó wá lè bá àmà pé ike ńlá ni ànábì jẹ́ kẹ́ìfà káánà nìka tìlìjà ìníyà sáájú kọ́lọ̀ tó ń gbẹ̀mí lèrò jìjẹ́ ni àwọn èèyàn ṣe ń fẹ́ra wọn ìgbà yẹn tobi títóbi lara lára sallallahu alaihi wasallam à pariwo ànábì ò ṣe é mú wa jẹ́ kẹ́mi wọ́n ẹn tí wọn ọ̀ràn lọ́rọ̀ ìsìláàmù ní ń bá wa sọ òun wá kú òbí tọ́lọ́ntà nẹ́bì ń sọ̀rọ̀ lé ayé rẹ̀ fún a àfáàní ẹni ọwọ́ bá ní sọ̀rọ̀ ọlọ́un ó ní gbogbo ojú tí ẹ̀ ti sórí rẹ̀ bá fẹ́ òun ó tó kọ́kọ́kọ́ o mi ìgbòrí ńlá. Ó fọwọ́ mi ìgbòrí ńlá. Ó fọwọ́ mi Níbi òwò mi táyé mà mí mà. Ó fọwọ́ mi ìgbòrí ńlá. Ṣẹ́gbé ọmọ ti náwó kè. Àwọn mi ti ń mi. Ẹ sí wá ti kọ́. La ilaha illallah. Ṣẹ́gbó kiri wà ń jákìí hmm. orin tó kù tí ó máa sọ fún a àákàdẹ́ títí ni ṣé tọ́lọ́nà bí ànígbọ́mọ́ ó pé ọpẹ́ dúdú kéèsù olúwa àtàlàjú kéèsù ànábì ọ̀rọ̀ mi ò ní ìsọ olúwa tẹ̀rẹ àwọn bàbá tó jẹ́ lórí àga ẹ̀sìn wakọ́hùn wọ́n lẹ́ẹ̀sìn wakọ́hùn hmm. àwọn nǹkan wọ́n lọ́sẹ̀lẹ̀ sí a tí màlíìmù fi dọ́kọ́ Ah, àkọlọlé rẹ̀ o ṣùgbọ́n kọlakọlọkọ mọ́ ìyá alágbàdo lọ́lọ́lá mọ́júmọ́ páwọn jábọ́ lórí igi ata mélòó lata mélòó ń bí ẹ̀ só ti rí igi atari só ti rí igi atari ọ̀rírí ọ̀rírí ìwọ̀kọ́ orírí só rí igi atari igi ata

ìwé ti fẹ́ bẹ̀rù sí à wọ́n ti wọ́n alárùn kí ọlọ́mọjọ́ ohun ibi a ti rí ríre nìyẹn àfẹ́ẹ̀sìn ẹ̀sìn ni ọ̀ní ó ṣàlàyé fún wa wọ́n ò ní a lọ gbésòwò ayé wa bá tòrò náà ní tiẹ̀ ẹwú tí wọ́n sọ bí ìjọ̀rọ̀ lá ní o àfáà rẹ̀ ní ọ̀sọ̀ bá nígbà àwọn ọ̀sàdé òfẹ́ jímbò àgbọ̀sẹ̀ bí a bá sàdé òfẹ́ jímbò àgbọ̀sẹ̀ jọ́nà lọ ẹrú olébàrí tó bá hùn wọ́n ní a ṣe máa ṣe nìká kọ́lọ̀ ó tó fi ànábì fún ayé ìtòkì má ẹjẹ́ alọ́nà sọ́nà Bukhari min hadith umil mu'minin Aisha radiyallahu ta'ala anha ìyàwó Aisha wọ́n ní ẹ̀yẹ́ ń ṣàlàyé fún yí bí àwọn èèyàn ṣe máa ṣègbéyàwó kọ́lọ̀ wọ́n tó fi ànábì para dáradára iná nìká àfìjà ìrìnlẹ̀ aláàrùbátì àníháín ìgbéyàwó tẹ́lẹ̀ kánàbí ò tó dé ojú mẹ́rin lónìí ọ ọ̀nà mẹ́rin الأول مثل نكاح الناس اليوم àbọ̀ bẹ̀ irú ìgbéyàwó tẹ́ kẹsẹ̀mà lónìí tánà bí ìjúwe wa sí òun gẹ́gẹ́ra fẹ́ sọ ṣùgbọ́n ká kò òun lẹ́nà ẹlẹ́ẹ̀kejì òun là ń pè ní nìkáwù ìsìbùdọ́ nìkáwù ya lábẹ́ẹ̀rẹ kí n fi súre fọ́mọ tí mo fẹ́ bí yá ní kí ni o ibi sú ẹ̀fọ́ mọ̀ tí mo fẹ́ dé kí n túmọ̀ rẹ̀ ọkùnrin yóò níyàwó lé sọ ìdá tọ́hùrọ̀ min haidia tíyàwó bá ti wà ọ́pọ̀láàt kò nírun ọwọ́ nírun padà tó ti dẹni tá súnmọ́ ọkọ rẹ̀ ọmọ wa sọ wípé ìnáàbì ìlà ránṣẹ́ sí lágbájá báyìí báyìí báyìí báyìí ó ń tàn lè jẹ́ olówó nínú ìlú ó ń tàn lè jẹ́ alágbára nínú ìlú ó ń tàn lè jẹ́ abiyì nínú ìlú èmi ọkọ̀ rẹ̀ mọ̀ yọ̀ǹda ọ̀ràn fẹ́ sí wípé láàrin gbọ́mẹ̀wà tí sìn mọ̀ yọ̀ǹda kọ́rọ̀ ọmọ ẹ̀sùn tí ọkọ̀ ọmọ ẹ̀sùn fún ìyàwó rẹ̀ ìyàwó ló ti gbọ́ ìyàwó ló ti bẹ́ tọ́gbà tí wọ́n ní wípé ìyàwó èlòyún yóò ní ọjọ́ ma tí ọba lóyún lóṣù tó túnmọ̀ rà padà wọ́n tún hajj oṣù mìíràn tó ìbá ti wá lóyún wà ní àdúpẹ́ o má lọ mọ́ méjì wà ní òkú sí tó bá wu ọkọ o tún lè súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó ti lóyún tó bá wù ó lè súnmọ́ wọ́n fi òní kẹsẹ̀ kí ni wọ́n wá ń bẹ̀ lẹ́nà bá ti wà ṣárọ́fì ní wọ́ládì máa fẹ́ tí ó rí bí ọkùnrin omi tó lọ bà wá látọ̀dọ̀ yìí àlẹ́ bímọ ìkàlẹ̀ kọ́ rò sí táwà yá irú omi tó rọ bàárà yìí látọ̀dù àbí ànẹ́bí mẹ́ríkàlẹ̀ kọ́ mẹ́jẹ̀ gbajúmọ̀ torí pé àwa la rí bá a tẹ̀rí kèé sí ìsòyè wa ní ẹ̀dá irú irú ìrùnà ibi ó ti lọ gbomi wà bí ẹ ṣe rí mẹ́un ìlọmọ ìwórì jẹmáà tẹ́lẹ̀ ìbára káyìí ọba mú bí ẹ ṣe wá ṣeun ẹni tí a lọ gbomi lọ́dọ̀ rẹ̀ yìí ṣé gbogbo ẹbí rẹ̀ lórí kò gẹ́ tí kèdè lọ gbogbo ẹbí rẹ̀ lọ́lọ́wọ́ gbogbo ẹbí rẹ̀ lọ́lọ́gbára tí ẹgbẹ́ ṣe ní tó wù lásìkò tó wù àti tó bá jẹ́ pé owó ṣe é jogún lọ́dọ̀ ẹni bíyàn àwọn tá ń gbọ́ ọkọ̀ tí ó lówó lánàá lánàá gbọ́dọ̀ ni kọ̀ẹ́ kágbúrò tuntun adébísí o adébọ́lá o kìríkà o agbájé o ìgbà ọkùnmọ̀sáṣo àwọn náà láti máa gbọ́ àwọn yóò mọ̀ wá pé ẹni iṣẹ́ wárú ọba dẹ́dà wọ́n lọ máa ń kẹrún kálukú bó ṣe wù. jọ̀mọ́ àkátó epo bẹ̀yẹ gbogbo wa là ń wá pọ̀lẹ́ gbogbo wa là ń wáyé là ń wáyé ṣùgbọ́n ẹ jọ ẹ̀yin bàbá yìí màmá wa mo jókòó mo wá ń ronú wípé kí gan ni nǹkan yìí téèyàn lè fi ilẹ̀ fún wa làkàyè mi ilẹ̀ ilẹ̀ tí ó pọ̀ láti irú ẹ̀yẹ un e, dádùgbò wa ń bì lọ kéńdé láì bọ́ sí alúbàtà wà lọ jádò padà sí wọ́n òkú tí a bá lè ní rẹ̀ tí ó tó báyìí tó bá fílẹ̀ fún àmà rẹ̀ kò yẹ kí ọjọ́ tí a bá lọ làkáyì mi sọ́bọ̀ làkáyì bá tó pè mí padà wípé tó o sì mọ̀ pé tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti gbà lọ́wọ́ ọmọ ẹlòmíì tó jẹ́ pé lónìí wọn ò ní àti plọ̀ ẹnu ní èso gùn mí ò bá fi owó ayé ṣe wàhálà tó fi lẹ́lẹ̀ fọmọ sáà kan tó ti ń gbà lóòjọ́ làkẹ́ ìmẹ́ tó sọ ń bára pé mọ́mọ̀lẹ̀ ilé ni na kọ́lé káàkiri kò sádùgbò tí ọkọ̀ lé wọ́n torí kí ni ó ní káàmà àwọn olè jogun lé tí a bá ti jogun lé ìyọ̀ ní jẹ́ tó wọ̀n bà sí mọ́ àìmáyé ẹni tọ́jọ́ pé yóò kú wọ́n èsí kí á sì tìrẹ̀ fún gbogbo lé àwọn ti gbogbo kọ́kọ́rọ́ wọ́n tún léyàwó àtọmọ ẹ̀bọ́dẹ kìí sọ́lá tẹ̀ díẹ̀ náà ló ṣe bẹ́ẹ̀ o làkẹ́ ìtọ́sọ̀pọ̀ wo ni àìmọye owó tí ń bẹ báńkì tí ò jẹ́ ma ọba adẹ́dà ọwọ́ atọ́mẹ̀sọ́nà wípé ó ò sí lọ ka káp ọmọ nǹka sọ́ọ̀tù káp ọmọ nǹka mo bá rí wípé àti ìwà rẹ òun lọ yẹ kó ní tó ìntọ́ òrùkọ́mọ̀ rí ó dì láburú mọ́rùn sọmọ ọlọ́mọ èpè tó ò ní gbọ́mọ̀ rẹ sẹ́ mọ́gbọ́ ọlọ́mọ sí wá da owó ẹbí mọ́nà ń nàkúnà dúkìá ilé iṣẹ́ rẹ ṣe dáadáa dúkìá lù ṣe dáadáa iṣẹ́ rẹ òní kéèyàn gbáyé ṣe téèyàn bá ti gbáyé ṣiṣẹ́ rẹ ó ti fògbó lẹ̀ owó ń bẹ́ ń bi ilé ó sì fẹ́ ẹ̀wó tán tọ́bẹ̀ ẹ̀wó tán tọ́bẹ̀ sí ilẹ̀ àwọn èèyàn àtẹlẹ̀ débẹ̀ wọ́n sì mú owó àwọn tó sì níbẹ̀ ìtí á fi ilẹ̀ tá a máa wọ́n èjé èèyàn wọ́n bò mọ́ bi ilé ẹni rẹ̀ sì ní iṣẹ́ rẹ̀ ní agbáyé de iṣẹ́ rẹ̀ tí wọ́n wá ṣe o mọ̀ wá fi ń tẹ́yìn wọn ṣe ìsìnìjẹ́ nǹkan wọn rá mọ̀ wá di pé àṣìṣe rẹ̀ ìlọ yẹ kó jẹ́ ogbó tó bìkọ́ kó sílẹ̀ fọmọ rẹ̀ kọ̀wá tẹ́ ti lè mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà kọpa gbogbo wa yìí ká rí owó iṣẹ́ ẹbú ọmọ nga ti wà kúrò ní ìṣẹ̀lẹ̀ tó kú ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ ọmọ ọmọ kọmọ tó ń wọ̀ ní ìlú èkó ìjọba ti gbàdé ìjọ ọkọ̀ àtìpá ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ọmọ ọlọ́mọ làrán sí tí ò rántí á ta ló ń tàn tí ìṣẹ́ ìrìnlẹ́ ni àwọn ń kálukú àwọn afẹ́ bí màlùbáríkà ẹwọ bí ọmọ àlùbáríkà ti sọ̀rọ̀ lórí àwọn èèyàn oníkíyàwó òun lọ rè lóyún wá látọ̀dọ̀ bàbá olówó kọ́mọ olè jẹ́ olówó kọ́mọ olóyún wá látọ̀dọ̀ bàbá alágbára kọ́mọ olè jẹ́ alágbára ẹwọ àbọ̀ làkáyè tó jẹ́ wípé ọlọ́run ọmọ tóbi o mélòó mélòó èèyàn gíga láyé tó bí àràrà mélòó mélòó àràrà tó gómìnà wà lọ́rọ̀ ní bẹ́ẹ̀ ẹ sì rẹ̀ èèyàn tí ó sì gbẹlẹ̀ yóò máa ṣubú láàárọ̀ ṣubú lọ́gà tí wọ́n bá tọ́wọ́ nù lọ́wọ́ yà ẹjọ́ mọ̀ bá lè rẹ́kìlẹ̀ ní wàdíwà ọlọ́run sọlá fún un ah! kọ́dà dókítà dókítà lábẹ́rẹ́ kọ́dà ìyàwó rẹ̀ nọ́ọ̀sì ni ah! kí ni lọ́wọ́ anábì lòdé o tọba adẹ́gà bá mi fi wọ́gi lé rárá délé jẹmọ́ kọ́ máa wá lọ́bá náà kọ́ máa lọ́bá sẹ́yẹ̀ wọ́n ni tùmọ̀mọ̀ lónìí nígbàdẹ̀ wáyé ilé kan bẹ̀ wọ́n pè ní ilé bẹ́ẹ̀dì ẹkú àtàlà àwọn abẹ́rẹ̀ pé bọ́kọ̀ bá pa ń kọ́ wọ́n okùn náà mú lọ́rùn àtàlálọ̀ ọ̀kadà pa àtàlálọ̀ mọ́rúwá lọ́tẹ̀ àtàlálọ̀ okòónú sọ́kàwé àtàlálọ̀ òjò pamọ́ bí ó wà àtàlálọ̀ náà ọmọ ní ọ̀nà pa àtàlálọ̀ orókùn wọ́ọ̀lù àtàlálọ̀ ànábì wá dé àbí wá ní lọ́wọ́ bọ́bá bọ́bẹ̀ ni o ṣé o bẹ tí wọ́n mú lọ́tà nù. rárá o. ìyí tí làkàyè ń sọ fún alánà ni wípé kẹ́ẹ̀dì ẹ̀ta ti kú ẹ̀lọ́ náà lọ́ta. bí irú tó yọ pa tó àwọn olúta ti dénú ìyàwó rẹ̀ alhamdulillah irú ọ̀nà tó ní ọgbà ní kọ́ta ti bímọ kó ti tẹ̀kùn dáǹfẹ́ à ń pẹ ẹlẹ́ẹ̀kejì yẹn ní nìkáwù lè ti bùbá nìkáwù ya lábẹ́ rẹ kí n ti di abẹ́ mi kí n lè bírú ẹ̀ bá a bá wà fẹ́ bí èèyàn ńlá a fẹ́ bí àfà a fẹ́ bólówó a fẹ́ bí gbajúmọ̀ tá a là á dojú kọ o ó dé ní ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúrúnà rọ́dùn ìmúratì ọkọ̀ gángan no àyẹ̀tẹ́mìà adádùn mìíràn rijal àwọn èèyàn kánú àwọn ọkùnrin òun ni wọ́n sà wọ́n jọ wọ́n wà jẹ́ àkọlù mìíràn aṣọ́rọ̀ wọ́n jẹ́ láti orí bí 3 to 7 3 to 9 wọ́n ò ní pẹ́ 10 wọ́n sàwọn èèyàn bíi méje jọ ọkùnrin mẹ́sàn-án ọkùnrin mẹ́fà wọn ọ̀sán ní ìpín mẹ́wàá irú àwọn ọkùnrin wa ni alágbára wà mbẹ olówó wà mbẹ ọmọ gbajúmọ̀ wà mbẹ àwọn ọmọ ńlá àkáyè tí ọ̀fà wọn nílà àkáyè pin wọ́n sáṣà wọn ọ̀túnmọ̀ sí ń rí láwùjọ wọ́n wà ní ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀sìn

orí àtúntà kọ̀kọ́ o ìyàwó tọ́kọ ti fẹ́ lé ní òní súnmọ́ pé kọ́mọ́tòtẹ́rù mi náà náà tó ni àábì ní tàkọ̀kọ́ o ìdílé gangan ní ọ̀bọ̀ ma wọn sa àwọn èèyàn tí wọ́n bá ti wá ń súnmọ́ tọ́bọ́ wá lórí ó náà wọ́n wà dájọ́ pé wọ́n kó ọkùnrin wà báyìí ọmọbìnrin wà lọ mọ̀ wá wọ́n nǹkan ọ̀kẹ́ pé ló wù mí kọ́ jẹ́ bàbá ọmọ yìí ọkùnrin olówó yìí ni àbálágbára yìí yìí yìí yìí igun yìí nígbà gbogbo ń wọ́n mọ̀ wípé o akèrè èyí tó bá ti wá jẹ́ yọ́ wà máa sọ wípé bàbá ọmọ o ń tọ́ kọ̀ o kò ní láǹfààní àti ṣe báyìí àti tọ́ máa ń bá jọ́kùn nítorí pé lọ́dọ̀ owó ń jọ náà lọ́hùn ẹni tí ó gbọ̀nà báyìí fẹ́ obìnrin tó fẹ́ lọ́nà tó tó ti jẹ́ fóònù náà tí a fi ẹbí ma tó bá pinlẹ̀ gbóbè gan ìlọ ọmọ rì mẹ́lẹ̀ láàyè èrú ilé ìtọ́wọ́ agbọ́nà ìwà tọ́jọ́ wípé yóò mọ̀ wùfá ọlẹ̀ mọ̀ ọlẹ̀ mọ̀ ẹ̀rù ẹ̀bà mú tí a bẹ gbóbè ilé lọ obìnrin ti mọ̀ pé kò déèkù obìnrin ọ̀wà lọ́mọ kò ní pé wọ́n pé ìyànjọ tó obìnrin tó bá jọ wọ́n bà pé ìyànjọ. ọ̀rọ̀ yóò fún ọdún mélòó ọdún méjì nọmba wọn ni dàtí ìtọ́ ọdún mẹ́ta báàbí àti ìsàlẹ̀ nọmba wọn ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀sẹ́mi ọ̀rìjọ́rùn kẹsìrún àwọn ọkùnrin tí wọ́n pọ̀ àwọn ọkùnrin tí wọ́n pọ̀ wọ́n lè jẹ́ twenty. àwọn ojú mẹ́wàá lọ wọ́n lè jẹ́ fifteen. wọ́n lè jẹ́ 18 yẹ̀dìkùnrún náà àlàlmọ́ra gbogbo wọn wọ́n máa wọlé tóbìnrin kan bẹ́lẹ̀ bá bọ̀ ní ilé ọgbọ̀ òde wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n lè sọ́bà fóṣù mẹ́ta gbogbo wọn jẹ́ 20 wọ́n lè jẹ́ 30 irú àwọn obìnrin wọn wọ́n nà zaniyat àwọn jẹ́ ohun panṣágà àbílẹ̀ ohun panṣágà kíni o ìbílẹ̀ yẹnsibúnà yẹnsibúnà rọ̀yá tí alá àbúwábìbù yúùtì hinna تكون علما او يكون علما او تكون علامة رواية mi waba àwọn obìnrin yi ran àwọn obìnrin wọ́n máa ní àsíá nílé wọn àsíá yẹn ni wípé de kọmandu mo wà tó lebu tani ọkùnrin tó bá fẹ́ wá o yóò rí àsíá yẹn ti wà wọ́n ti kọ́ bẹ̀ ni mo kana ni o obìnrin tí ọ̀nà ọkọ̀ lélẹ́yìn tó sì sí lẹ́kùnrẹ̀ tẹ́ ní ọkùnrin tí ma ti rà jẹun àwọn ọkọ̀ ọmọ wa lọ́bẹ̀ wọ́n ma lọ́bẹ̀ wọ́n ma lọ́bẹ̀ tọ́bọ́ wà àti pọ́pọ́ rẹ̀ ní pípọ́ lóyún yọ́ máa tọ́jú orí ìfún rẹ̀ yọ́ wà bímọ tọ́bá bímọ tán wọ́n wà pé kọ́ fà tọ́jẹ́jẹ́mù kọ́ ifù kọ́ ifù ó ní mọ́rọ̀ zákọ̀ ń lọ́wù ini ma ṣábáyì ni wáládì bí lè wálídì àtàrí fi yà àwọn èèyàn kan ni wọ́n kọ ẹ̀bùn tó ń bẹ́ẹ̀mẹ̀ kò sí bí wọ́n ṣe lè gbé ọmọ wá tí wọ́n wà á sọ wípé ọkùnrin mẹ́wàá ohun bàbá rẹ̀ abogún ọkùnrin tí wọ́n gbé ọmọ lọ́la ní ìṣẹ́jú márùn-ún tí wọ́n ò ní mẹ́ntọ́ lọ́mọ jáde yóò ti dùn ẹni ń ni kọ́ obìnrin ò ní òun ti fẹ́ wá bàbà fọ́mà òun o ṣùgbọ́n wò lè pẹ́ ní báyìí ní lọ́lọ́mọ yìí o àwọ́ àní mẹ́rin ní orí 35 náà tí wọ́n lé tán wọ́n àkókò 35 lẹ́ra yìí ọkùnrin lẹ́tẹ̀ wọ́n àwọn alọ́kùn kan fà wà kọ́ fọ́ wà gbọ́mọ lọ àwọn ọkùnrin lọ́wọ́ àtọ̀rọ̀ báyìí yọ́ máa wù ọgọ́ kan bí ṣe ń wọ́ tàpà kó wọn bẹ́ẹ̀ yọ́ máa wọ ọgọ́ wọn yọ́ máa wọ ijú wọn yọ́ máa wọ ẹsẹ̀ wọn yọ́ bàbá ọmọ ìrè lórí ilé ọlọ́run ọlọ́run àdúpẹ́ o báyẹ̀ ṣe rílẹ̀ o ìyàwó ìṣàwá ní thumma ursila Muhammadun bil haqqi bí gbogbo ẹ̀ṣẹ́ fọ́dúpọ̀ rẹ̀ o ọlọ́run ara nàbí pẹ̀lú òdodo fa abútọ́lá nìkáhà nìjá ìlú yẹ́ ti kúnnàhú gbogbo ọ̀nà kọ́nà tí a fi wá ń fẹ́yàwó yìí ọlọ́run wá fi ànẹ́bì pa gbogbo rẹ̀ rẹ̀ ìlà nìká hànáàtì lèyàn àfi nìkáwù tí ẹ̀sìn sẹ́kù lónìí kí wá ní nìkáwù náà àyíyá tíbà rọ́júlù mínà rọ́júlì ìdínátàwù àwọ̀wàsíyátàwù ọwọ́ adìkí èèyàn fẹ́ fẹ́ ọmọbìnrin kí wọ́n wá dìde láti lé àwọn ọkùnrin yẹn wọ́n lọ lé àwọn obìnrin wípé awá tọrọ rizgod tàbí fẹ́ pọ́pẹ́ ọmọ wa báyìí báyìí ni ó ń dà wọ́n kí ni tọ́mọ̀ nú ẹ̀kọ́ ayé bóòlẹ̀ sí rẹ̀ wọ́n ṣèwádìí ẹ̀sìn rẹ̀ wọ́n rí wípé ẹ̀sìn rẹ̀ dáa àwọn ẹ̀kọ́ rẹ̀ lọ́kọ́nú ẹ̀kọ́ ayé pẹ́lẹ́kọ̀ báyìí báyìí báyìí báyìí bóde ń wáyé ọmọ búrẹ́dì yíyọ tí ó bẹ́ẹ̀kì rẹ̀ tẹ̀bẹ́ẹ̀dì náà bóde ń wáyé àgbẹ̀ni bóde ń wáyé olùkọ́ni bóde ń wáyé fúláwà nìta bóde ń wáyé pákó ní ń bó ṣe wà yìí aṣọ ní ń bó ṣe wà yìí màálù ní ń wọ́n ó gbogbo ẹ̀ ọmọbìnrin tó gbogbo òrìn tẹ́ ẹ̀ka ń pa wọn yìí ìlú wù mí ṣùgbọ́n ọkùnrin tó bá ga tó bí wọ́n ga yìí ẹ̀rọ parí ìjẹ́ ìfọwọ́kẹrẹ ní bẹ́m̀bẹ̀ ìkíṣì ara ní bẹ́m̀bẹ̀ kò sí mẹ́ ó ń ṣe ọlọ́n ni wọ́n dìde wá pé ẹjọ́ fún ọwọ́ àtọrọ lágbàjá ni tí èrè ṣe tajíbí kódà nínú ẹ̀sìn wa tí wọ́n sọ ah ẹ̀sìn wa wò ó ah, àwọn èèyàn bàbá ìmáàmù náà sì wá o àìfún ẹlẹ́sìn náà ṣùgbọ́n àwọn kan wá àwọn tí wọ́n padà nǹkan tí wá sọ jẹmọ́ wọ́n láàfẹ́ tí ó sàlàyé fún àbáwà láàfẹ́ gbọ́ ká máa sọ fẹ́ máa wọ obìnrin ọmọ wọ obìnrin àti musulmi tí bá ń se bẹ́ẹ̀ kọ́lọ túbá o rígọ́ kí Ramadan ò tó àti àbáyàjọ ń bọ́ Ramadan ti kò tó dé wákàtí kan ẹni tó bá wa kọmọ kọma ọlọmọ ẹni tó fẹ́ fẹ́ kí lẹ ń ọ̀rọ̀kọ̀rọ̀ ni bákan a tún rí àwọn èèyàn tí a mọ̀ pé mọ́sálásí dáwà wà ẹ̀mọ́ kọ̀bẹ̀ ni ọ̀sítù ni ilé ìwòsàn mọ́sálásí ọmọ ọ̀dọ́ ọ̀rọ̀ wọ́n ní kọ́mọ́ wà láyé kọ́mọ́ yọjú lé àwọn nígbọ́ bá àṣẹ ni ó ti wù àwọn ṣùgbọ́n bí ó ṣe máa fẹ́ ọmọ nídìílé àwọn torí ègún kan bẹ́ndìílé àwọn ìdílé yìí rú ègún wo ọmọ àwọn tí ó bà lọ́kọ ijú àbá bóyún nú rẹ̀ làwọn tó so ìjì fún torí táwọn bẹ́ẹ̀ so ìjì láì jẹ́ bóyún wà nú ẹ̀ka arọ́ wọn bí ẹ̀ sì ń tòsí. kí n máa sọ kẹ́yìn. ẹni yóò bá ṣe kó lọ ẹni ìyá ìyàwó máa sọ fún ọmọ tó kó lọ lọ́kọ̀ọ́ hmm. bá. lẹ́yìn rẹ̀ ń kọ́ mo ti kó mẹ́rùn wà lẹ́ẹ̀sì gbé eré ẹgbẹ̀rún sẹ́bẹ̀mì wọ́yìn. Bàbá bí mo ṣe jọmọ fún yìí, ó ti lé ní ọgbọ̀n ọdún àti márùn-ún tí mo ti mú ṣọ́ọ̀kì ìjòlúkọ̀. Ó yẹ kó ti yé mi díẹ̀ náà. Tó tí ìbá dìbà lẹ́kṣọ́ lọ, ẹni tí mẹ pẹ̀lú yẹn mà, ẹni tó ti pẹ̀lú yọ mà. Tí n bá parí wútúbà, àbá, wútúbà yìí wákàtí kan ni, fọ́ọ̀tì mi níbẹ̀ àbú táìmù báyìí lẹ́dé ẹ̀yìn òpó lẹ́jọ́ kò sí gbẹ̀ẹ́dé ní ìṣòro tó wọ́n kálukú lò bàbá ẹ̀gbẹ́ ìtumọ̀sọ̀ kẹ́ bàbá ọ̀gbọ̀n bàbá mi aláàjì ọmọ ìrẹ o jẹmọ́ àsìkò ti pé o ó ti lé tàbí méjì àbí ká pa ìbéèrè rẹ̀ ká lọ 8 minutes yòókù ó yá kápá bẹ́rẹ̀ rẹ̀ ẹ̀yí mọ̀ máa ń wọ ẹjọ́ ọmọbìnrin ṣe dé ń tá máa sọ fún sáàbẹ́ ẹ̀ta ni ó kò sùn méjì tàà fún ọba yìí kọ́ wákàtí ká ní tọ́bá ní ó mú wá jẹmáà a máa jẹjọ́ gbogbo àwọn ọmọ yìí níwájú ọlọ́ ọmọ alágbèsẹ́ pọ́lìsì àmì yunifásitì ìyà sí ìdè lápámú wọ́n lọ sí family planning fún torí sí mi. kọ́mọ bá dẹ́kọ̀ọ́ ẹ̀ dúró. kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àti kí ni ó. kọ́mọ bá dúró. ayé rẹ̀ sì lè dúró. ọmọbìnrin yóò wá skul òun àtọkùnrin ẹjọ máa gbẹrù yàrá pọ̀ fóònù ibi ọdún márùn-ún ọ̀fẹ́ra wọn o fóònù ibi ọdún márùn-ún yóò máa dáná fún wọn máa jẹ fóònù bẹ́ẹ̀ kẹ̀kẹ́ náà. ṣé mo wá sọ pé à

ilé ayé tiwa ó ti ní rule and regulation fọ́bàrẹ́dà sílẹ̀ fún káàmà fi tọ́ àtọ́mọ́ ọkùn àtọ́mọ́ obìn láàmójútó bá a bá ti mójú tọ́mọ́ obìn lẹ́ẹ̀mí ọgọ́rùn-ún ọkùn ọmọ mẹ́rẹ́ sí àmójútó olóbi ẹni o àbọ̀ ńlọ́gbà wọ̀n tọ́ tí wọn ò dọ́rọ̀ àdá tẹ́ ẹgbẹ́ lẹ́tọ̀ wọn ó sọ ọdọ̀ màdìjẹ̀ náà kò sì sọ́bẹ̀ mi ọmọ kò sọ́bẹ̀ mi ọmọ kò sọ́bẹ̀ mi ó ń o kìtì fi ń Bísọ́lá ọbẹ̀ tó ọbẹ̀ tó rí ìtọ̀wò Elizabeth ọbẹ̀ tó rí ìtọ̀wò ọbẹ̀ tí tó rí ìtọ̀wò àwọn tí ó sì jẹun ní ọ̀pọ̀ rẹ̀ kẹ́tò kò kalẹ̀ lẹ́lẹ́gbẹ́ ẹgbọ́n ẹgbẹ́ ti magi sí ìwọ̀n ó ti ti sí sẹ́yìnyà ẹ̀yìn náà ẹwọ ẹwọ ọ̀nà àti bí ọtọ́ ti ẹ̀ náà ó ń jọ ń pẹ́ máa jí bẹ́bẹ̀ ṣùgbọ́n mi lè mi mọ̀ndá òtù ti yọ̀ lọ́dọ́gbà àlàjẹ́ ilé ẹgbẹ́ yáyáyáyọ̀wọ̀ bò yóò níyọ̀ orí báyìí ní ẹ́ ń tọ́ bẹ́ẹ̀ wò wọ́n ò sì tí ìṣọ́ apẹ́kalẹ̀ kò sí ìjàkà máa nù ọkùnkọ́ ó kíkò òkí ni èsù òní fi kókùn ọmọ yín ní ṣẹ̀rìfá ọbẹ̀ tó rí ìtọ̀wò ẹ̀ẹ̀ni nígbẹ̀mílà tọ́bẹ̀ tẹ́ tó rí ìtọ̀wò fún ẹ̀ẹ̀ni rọ̀ṣídà tọ́bẹ̀ tẹ́ tó rí ìtọ̀wò ọlọ́njọ́ wá àwùjọ ọmọ mi yín wà sálámà nígbẹ̀ dáhùn sálámà ẹ̀ sì dọ́ kò tí ẹ̀yẹ kọjá jòjì fáwà tá a bá ń gbé gbogbo eré àyí nítorí wípé ẹ̀yin lẹ́gbá èèmọ̀ méjì mú poli àti uni ui àti kí ló kọ rẹ̀ mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ara mi kí ẹ̀wà gbà mí kí làwọn obìnrin gangan gbà ní òwò lára wọn à wọ́n ti yapa lẹ́ o wọ́n ti ní lẹ́ o wọ́n yorí lẹ́ o obìnrin mà tó ti ń gbà gbogbo lẹ̀ báyìí wọ́n ti ń gbà àyálẹ̀ tí wọ́n wá kù hmm. náà jẹmọ́ra everywhere iná làwọn kẹ́kà tí ó ń gbálẹ̀ títì hmm. kápẹ́ ní bá ń gbò wà à ìwé ni ó ti wà ń súnkú láni ìwé wo láwọn ọmọ tí ó ti bàlágà tọ́jẹ́ pé wọ́n ti síwèé jẹ́ fún ọwọ́jọ́ ọlọ́run bẹ́ẹ̀ sì ni gbogbo òbí tí ó jèrè lórí ọkọ àti ọmọ tí wọ́n bá ti ń bí pé ìyá alágbájá tí fẹ́ jèrè ọmọ ni àbá fẹ́ jèrè ọkọ in tó bìnrin rẹ̀ wí ni fóun fẹ́ jèrè ọkọ obìnrin tó bá jèrè ọkọ kò ní ó jèrè ọmọ tó bìnrin bá ti sọ fóun fẹ́ ọkọ ni bá a bá lọ látàárọ̀ tàà dé lálẹ́ ìjá àti fún ìní nǹkan tó kájú ẹ̀tàn rí ìdá àti wá fi kájú rí kèèsí ìkàbùkàtà yìí tán a ti tún lè pòrú mú átàtù ẹ̀yìn iná ẹ̀lẹ̀ súnmọ̀ wọn ọmọ ìdú ẹ̀yìn iná ẹ̀lẹ̀ wà pẹ̀lú kí lọ fà á tó di pé ìyà ní ìyẹ̀ṣẹ́ ìyá iní máa bọ́mọ̀ rẹ̀ rí sí fún mẹ́sẹ́jì ọkùnrin ìyá rẹ̀ wọ́n dà lára obìnrin tó gbà ma ń lo wọ́n fi níwọ̀n bá ń tí ọkọ bá rí tó bá ṣe ń yẹ méjì lórí ọmọ ìyá ní ọmọ agbáwájú ní ọmọ ajẹ́ yìí lórí sábà rí ọ̀rọ̀ yẹjú bàmúlíkà bàmúlíkà ayé ti ṣe ń yìí èè sọ́mọ̀ ìbálọ̀ ọbínú kò lé fún a lójú ọmọ náà fún o tí ọmọ pọ̀lọ́ rẹ̀ tọ́pọ̀ fún ẹwọ̀ ẹ́ ti bá wọ́mọ̀ mi tọ́mọ̀ ẹgbẹ́ ìbínú kò lé o kí àà tẹ́ẹ̀sì fún alọ́rẹ̀. bàbá bọ́ọ̀mọ̀ ẹ̀rí ó ní ń sọ fún mọ́mí ń bá dájú ẹ̀rí bá ó lóun sọ fún mọ́mí. ọlọ́njẹ́ o <laughs> ọlọ́njẹ́. ẹ wá máa wè mọ́ ọlọ́run bọ́ bá doore sátọ́jọ́ bẹ̀ tán ẹ̀yin lẹni tó pọ̀ mẹ́ o. ẹ̀yìn náà lè rí ọwọ́ ànábì níbọ̀ ọmọkọ̀ọ̀kan bá ti ń sorí ire tí wọ́n ń ire ń bọ̀ lọ́dọ̀ ya àtìyá rẹ̀ yóò máa dá oríire sí mẹ́rin yóò máa kó mẹ́ta fúnyà bàbá ọmọ àgbàkan tí ó náwó rẹ̀ ó bá fi 5000 ọbẹ̀ ah, ah, ah. níjò lẹ tó fẹ́ ṣéǹjì bàrí kọ́ 5,000 lásìkò òsìn lówó ọbẹ̀ ọlọ́ni fún ọ̀nà láti bá tàbẹ́ owó mi gbogbo ti yẹ tán ẹni mọ́rọ́wọ́ yí tó tọ́jú kan lónìí jẹ́ sàárẹ̀ ilé ilé wa òun ló sóòkùn tàyé fi ń sóòkùn o musulumi tí lè rí ọ̀bẹ́ sóòkùn ókú oríire láti jọ ọ̀nà wo lọ mọ́ fẹ́ gbà yẹn yọ o ọ̀nà wo lọ mọ́ fẹ́ gbà yẹn yọ kọ́ mọ́ sí phone control núlé ààrí fóònù control mọ̀ núlé ajaja fóònù tọ́bọ́jẹ́

ilá àgbára dúró fún yóò kí ìlú àwọn apá ọmọ òun lórí ọkùnrin lọ́rẹ̀ ẹ̀ gbẹ́mì náà wà kéèké màmá mi mọ̀ ìyá lọ́kọ̀ ìyìn lọ́rẹ̀ obìnrin kẹ̀kẹ́ ọkùnrin gbogbo àwọn ọ̀rẹ́ mi nígbà mo sì ti bí ìkàlẹ̀ mo ti fẹ́sì wà ń wọ́n máa tèmi o kèye sọ rọrọ̀ àdá o máa máa bọ àtọkùnrin lé tí wọ́n mọ̀ pọ̀ àwọn mathematics ọjọ́ kan tí mo ríkọ̀ tọ́wọ́ wá tọ́fọ́ ọkọ̀ lọ́rùn tí mo ti pariwo mọ́ kọ̀dẹ̀rú ẹ̀wò mọ́ wọ́n lè máa ṣe ń kọ́rọ̀ ṣùgbọ́n lójú mi kọ́ wọ́n kó obìnrin lọ́lọ́mọdé kèrèdé ní ọkọ̀ rí wọ́n ní lọ wẹ̀rí ikú lódò tó kèrè wọ́n ní kó lè rọ́kọ ọ̀kan náà àfá wa wọ́n wà ní Saudi ní ìsìn wọ́n kẹ́kọ̀ọ́ lọ bàbá pàtàkì wọ́n kàtù bá tàn láti gbò lọ́bá lọ́mọ wọn lápá mú àà ní ọba fọmọ wápù máa mú ó ní máa ọmọ yìí ọmọ yìí náà gẹ́gẹ́ bí aṣáájú wa tẹ́ jẹ́ gbogbo àníyàn tẹ́ bá ti ní lórí ẹ̀ ọlọ́run ọba ẹni ẹ bá bá ní rí fún bó sì tẹ̀yìn gan àwọn táyé wọ́n èkú òmìnbẹ̀tẹ́ nìkan ti pè máàmù pé kí ni màmá alágbàjá máa yí jọ bóhùn ṣe jọ́kùnrin tó ń bá rẹ́bìnrin tó ti bímọ méjìlá tí ó sì fàkalẹ̀ àtọ́mọ̀ yìí ọlọ́mọ méjìlá lọ́wọ́ mú oòrùn àfáà náà gbogbo ni nígbàdẹ̀ ló ṣe é ṣe bomi nígbàdẹ̀ ló ṣẹlẹ̀ jẹ́mọ́ àgbogbo tó bèèrè ó fi rí ìdíjókòó lé ọkọ ó ti tàtán ìtàlósíwà wọ́n wá sọ́bìnrin ní pé òun ní kí náwó fọ́n tí ó sùn a sì mọ̀ pé gbogbo tọ́kùnrin ọlọ fojú ara rẹ̀ rí pé káyè wọn lè dá obìnrin rẹ̀ ni ó dì orógúnráyé o gbogbo tóbìnrin náà bá lọ kọ́nú ẹ̀kọ́ àti Ah, ọlọ́njọ́ táìmù ti pè ní eh, eh, eh, ọlọ́run ìwọ̀lára wọ́n ti o fọ́ọ̀tù alẹ́ o tí ẹni ojú a máa tẹ́ o àwọn náà rí alẹ́ ní káàfi wá o ìwọ́ lọ fa ma ìkí o wọ́n ládẹ̀ ní kàn sí rẹ̀ o bó ti ẹ̀jẹ̀ pé ó lè lọ́nu ọ̀pọ̀lọpọ̀ náà pé wọ́n náà ń bẹ lọ́dọ̀ mi bí mo se ni ó mi ah. ó kéré ní ẹni tó lórí bẹ́ẹ̀ o ó kéré ó kéré ní ẹni tó lórí bẹ́ẹ̀. ẹ̀tẹ́ bá rẹ̀ máìkì wọn sọ. nígbà tó fẹ́ gbéra wọn sí pẹ̀lú. ṣùgbọ́n ti wà láti ra àṣìtúbà o. wájọ àwọn òkú wẹ́rẹ́ yìí bá ní tọ́ wọn sọ́nà. mọ́jọ ọmọ wọn lùgbàdì. ṣé wá lọ bí rẹ jẹ́mẹ́ wájọ gbogbo ẹni tí ọ̀rọ̀ ọmọ tọ́ ní ìsìn kọ́ bẹ́lọ̀ ń kó ló sì dìnà sọ́ ní o. sì ẹni ọlọ́run bá ta ló sì gbogbo tọ́lọ ń dá ní ọmọ fìyà jẹ́ o wọ́n fẹ́ fọ́mọ rẹ̀ wọ́n tún wá ní pé àtọ́ àtọ́mọ ẹni wọ́n máa bọ̀ lé àwọn bàbá ọkọ lọ́n sọ báyẹn wọ́n ní ẹ̀dáadáa bàbá yìí wọ́n lè rí pé wọ́n ojú ọ̀rọ̀ wọ́n alẹ́ lẹ́yìn wọ́n wá sọ bàbá ìmọ̀ pé ń bò wọ́n ráyè bọ́ọ̀rùn ní fún kí ni pé táìmù wọ́n fún táìmù rẹ̀ ah,

Hmm. bàbá kee bá káńkà tẹ́ bá fọmọ yín ọkọ rí òtò bá ẹ̀kọ́ fẹ́yàwó lè láì jẹ́ pẹ́ gbọ́ hmm. ah, tẹ́ ẹ bá ní túmọ̀ bá fọmọ tó fi pé ọkọ ọmọ èèyàn fẹ́yàwó kẹta pẹ̀lú yàwó tuntun yóò máa fìyà jẹ èèyàn èèyàn ọmọ ọmọ pé jẹun gbogbo ẹgbẹ́ fún ọmọ ya jẹ àjọmọ́ ma ẹ̀yìn màmá wọn ẹkún bàbá wọn lọ́wọ́ torí pé a lè dẹ́sẹ̀ àṣeyọrí lẹ́yìn yìí o ìtìjú kan bẹ tí máa mú òbí tọ́mọ ẹ̀bá ti ń dàgbà kèèkì iṣẹ́ ti jù ìdùnnú ni pé èhé èmi àwọn ìṣòro ìfún yóò wà jí ọmọ afẹ́ dẹ̀hùn níbi àwọn àtúnṣe kọ̀ọ̀kan ọmọ ẹni ẹni o ẹjẹ́ àmà àwọn ọgbọ̀ yẹ́ wípé àìsàn mọ̀ràn wọn o aláṣẹ ni a o ìjọ ọmọ bá ti rí òbí rẹ̀ ló mọ̀ràn rẹ̀ tọmọ ti ń ta o sì ń ta ló ń bí aláṣẹ aláṣẹ ni ẹ̀yí ṣe onímọ̀ràn. àwọn ah, ọmọ fi wá pé eh, eh, eh, dádì bá mi sọ̀rọ̀ àti mẹ́mi but mo èmi náà wá jókòó mo wá wò pé wẹ́ àbánisá àbálàdẹ̀ mọ́ ń kó dànù. ẹ̀kálábà dànù. Ah, ọ̀rọ̀ mọ́ fún wa ń wú ọmọ báwọn. ẹ sì jọ ẹ mọ́jọ mọ́ yàtàbọ́ sódì tí ó fi tàgbàdàkà rẹ̀ sọ́mọ nǹkan ò ní tí ìdè ń tá ìdè torí fọ́mọ ti ga tó alọ́rùn bọ́sìn tẹ̀míù bá rẹ̀ tó ti dé o kò lè wá dájọ́ bó ṣe máa dá láàrin bàbá ti yẹ tẹ̀mí náà rẹ̀ wà lé láti skú dádì mo rò pàtí bẹ́bẹ̀rẹ̀ àdúrà tẹ́mọ́ sí lẹ́yìn àsùnbà kò tí ìsáyè báyìí o ẹmọ́ bọ̀ ní pálọ̀ mi wa mọ́mì mi ìyá rẹ̀ abiyamọ òtọ́ ẹmọ́ ẹjọ́ kò báyìí dádì ni àwọn àgbàlagbà wọ́n ní tí wọ́n bá fojú ọ̀nà wókú ẹni ọba fojú ọ̀nà wókú lóòtọ́ ilẹ̀ tí wá o ṣùgbọ́n ẹni bí àgbàbádàgbàdé inú mi dúró lè wípé inú ilé wá dílé ìṣẹ̀rí àkọ́t tí a rí gbogbo tó ti wọ́n mi mi ti kàn nígbàtá àtò tí ìdàgbàtò ráì gbogbo ẹlẹ́nà àwọn mi ò ní pé kí wọ́n kọ́kọ́ dádì mi ẹ̀yin ní ẹ̀kọ̀kọ́ lójọ́ mo fi ọlọ́pọ̀ tó fọ́ọ̀mù ẹ̀yẹ́ lẹ́ẹ̀kejì wà lẹ́ìtẹ́ bá parọ́ ẹkún máa so aláàgbà mọ́bí ni ẹ̀sá jàre o ẹ̀mà inú mi dùn pé irú lẹ́wọ́n láti fẹ́ dájọ́ ìkẹ́ Bàbá wa fẹ́ wígbónà onídà lójú wọn. Ni a fẹ́ mọ́sùnkú àbòsí, kẹlà ní mọ́sùnkú àbòsí, kẹẹ àta, kẹẹ dókítà, kẹẹ sádájọ́, kẹẹ sẹ́dájọ́ ìyàngọ̀kú, ọmọ ẹlọ́fẹ́ dáa, ọmọ ẹni ọ̀dà kò sí ọmọ ẹjẹ́ لا حول ولا قوة إلا بالله